أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار أما بعد فإن خطبة اليوم تأتي مشرحة للخامس من نواقض الإسلام لشيخ الإسلام محمد بن عبد الوهاب ألا وهو قوله رحمه الله من أبغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به كفر عباد الله إننا بحاجة مسيسة إلى معرفة نوافذ الإسلام معرفة قوية عباد الله هل يسمى متوضئا من لم يعرف نوافذ الوجوب الجواب لا وكذلك لا يسمى مسلما من لم يعرف نواقض الإسلام وبذلك تعلمون يقينا أن حاجتنا إليها فوق حاجتنا إلى طعام وشراب ونكاح وذرية لأنها هي التي تميزنا عن الكفرة الذين جاء وصفهم في قوله تعالى والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم سورة محمد وللأسف الشديد صار أمر مسلمين اليوم كأمر الكفرة بل أسوأ وأقبح من منهم حيث تركوا دينهم وأعرضوا عنه, عنه لا يتعلمونه ولا لا يعملون به ويصدون عنه وعن تعلمه عباد الله صونا للوقت أعود إلى الموضوع ألا وهو قوله رحمه الله من أبغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به كفر والدليل قوله تعالى ذلك بأنهم كرئوا ما أنزل الله فأحبط أعمالهم أي أبطلها فدل على أن بغض شيء مما جاء به الرسول ردة فدل أن بغض شيء أو أن ضد شيء مما جاء به الرسول ردة عن الإسلام وأنه يحبط العمل والمراد بقوله كره ما أنزل الله يشمل السنة التي جاء بها الرسول صلى الله عليه وسلم فالذي أنزل الله على قسمين الأول القرآن والثاني السنة لأنها وحي من الله عز وجل والله آه، جل وعلا يقول وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فمحبة الله عز وجل ومحبة ما أنزله, ما أنزله أعظم أنواع العبادة ثم محبة الرسول صلى الله عليه وسلم ومحبة سنته فمحبة الله ومحبة رسوله صلى الله عليه وسلم يقتضيان محبة ما جاء عن الله ورسوله صلى الله عليه وسلم وبغض شيء مما جاء عن, عن, عن الله ورسوله صلى الله عليه وسلم يقتضي بغض الله جل وعلا يقتضي بغض الله جل وعلا أو بغض الرسول صلى الله عليه وسلم فهذا ردة وكفر بالله عز وجل وقوله ولو عمل به أي فإنه لا يكون مؤمنا فإن المنافقين كانوا يبغضون الله ورسوله صلى الله عليه وسلم وكانوا يبغضون الوحي المنزل ولا يريدونه كما قال تعالى وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا ولماذا يصدون لأنهم يبغضون الكتاب والسنة وإن كانوا يعملون بهما في الظاهر ولكن يبغضون ذلك بقلوبهم وعملهم في الظاهر لا يفيد شيئا لأنه, لأنه تقيا وجنه أما الكفار الأصليون فهم من, فهم من الأصل يبغضون الرسالات والكتب قال تعالى فإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون فالذين يبغضون ما أنزل الله عز وجل على فريقين الفريق الأول الكفار الأصليون وهذه مقالتهم والفريق الثاني الذين يدعون الإسلام وهم المنافقون وقد تقدمت مقالتهم أما المؤمنون فإنهم يحبون يحبون ما جاء عن الله ورسوله صلى الله عليه وسلم ولذلك قال تعالى عنهم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون قال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أي لا يجدون في أنفسهم وقلوبهم حرجا فلا يكتفون بالانقياد الظاهري بل بل ينقادون ظاهرا وباطنا ويحبون حكم الله وحكم رسوله صلى الله عليه وسلم ظاهرا وباطنا ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا فلا يتعرضون أي لا يتعرضون على حكم الله ورسوله لأنهم يعلمون أنه الحق والعبد وأنه الحق والعبد وأن عاقبته حميدة àdúgbẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ó ṣe rọrùn fún wa láti tó kọjá pàápọ̀ nínú ilé ọlọ́wọ́ba lẹ́ni tí yóò wá kí ojúmà fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ó ṣàánú wa pẹ̀lú orí ńlá yìí onílọ́ba tí a dúpẹ́ fún àlékún kí ọlọ́wọ́n bá àti orí ajé ìjẹta ọlọ́wọ́n bá kọwọ́ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn aráyà nẹ́bí àtàwọn sahaba nẹ́bí sallallahu alaihi wasallam àti gbogbo olùrí ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam títí lọ́jọ́ gbọdọ̀ nípa ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tó bà islam jẹ́ ilé tí sheikhul islam muhammad bin abdul wahab rahimahullahu ta'ala ilé tí wọ́n kójọ gbóná ilé tí a fẹ́ sàlàyé ẹ̀ nínú nǹkan tó bà islam wa jẹ́ nínú nǹkan tó lè bà islam ọmọ ènìyàn jẹ́ ilé tí a fẹ́ sàlàyé nú ẹ̀ òun náà ni gbóná wọn tó sọ wípé man argaba shay'a mimma ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam walaw amila bihi kafar gbogbo ẹnikẹ́ni tó bá fi kórìíra nkẹ́kẹ́ nínú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa látọ̀dọ̀ Ọlọ́run Ọba walaw amila bihi kódà kò bá máa wa sí ká mọ̀ nípa tó ba islam jẹ́ bùkátà tó ní agbára gidi gan ni a ní bùkátà tó ní agbára sí ìgbàgbọ́yé kí ló ba islam yẹn jẹ́ nítorí pé a ní sọ pé olùsàlùwàlá lẹni tí ń sàlùwàlá àmọ́kọ̀mọ̀ nǹkan tó bàlùwàlá jẹ́ gbogbo agbáta náà a ní pẹni bẹ́ẹ̀ lẹ́ni tó lálùwàlá a sì ní pẹ̀lú olùsàlùwàlá torí pé ń sàlùwàlá àmọ́kọ̀mọ̀ nǹkan tó lè bàlùwàlá ẹ̀jẹ̀ táwọn nǹkan yẹn bá ti jáde láàrẹ̀ tí ò bá mọ̀ nǹkan ẹni tí ó mọ̀ pé iṣó bàlùwàlá jẹ́ sẹ́ni náà ṣe olùsàlùwàlá lápé ẹni tí ó mọ̀ pé tóun bá sàlùwàlá tán tóun bá tún sẹ̀yọ lẹ́yìn àlùwàlá a lè pè a lè pè yẹn a lè pè yẹn lẹ́ni tó lálùwàlá àyàfẹ́ni tó bá gbàgbọ́ yẹ pé tí bá sàlùwàlá tán àwọn nǹkan ìlọ́ba jẹ́ tí máa fi tún ṣe àwọn nǹkan òun láti mọ̀ ìpé ẹni yìí olùsàlùwàlá ní tòótọ́ náà bẹ́ẹ̀ náà láàlé pèyàn mùsùlùmí tí ò bá ń bá àwọn nǹkan tó bà ìsìláàmù ẹ̀ tí ó fi jẹ́ ká mùsùlùmí léyàn náà ni pé ẹniyàn gbàgbọ́ kí ló bà ìsìláàmù jẹ́ nítorí pé gbígbàgbọ́ tó bà jẹ́ náà ni ó fún ní àǹfààní láti lè jìnà sí bẹ́ẹ̀ ọba mọ̀ nǹkan tó bá ìyọ́mọ̀

kódà ó borí bùkátà wa tá ní sí fífẹ́yàwó àti sísúnmọ́yàwó kódà ó borí bùkátà wa tá ní sí àwọn ọmọ ìgbàgbọ́ yẹn tó ba Islam wa jẹ́ lékè gbogbo ẹ̀ nítorí pé tó bá ti jẹ́ sí pé èèyàn gbàgbọ́ yẹn ju tí ó jẹ tí ó mú lọ àti ibi ó ṣe gbọ́ bùkátà bẹ́ẹ̀rẹ̀ àti bùkátà àwọn ọmọ ẹ̀ iná ló kún lẹ́mìí irú ẹni bẹ́ẹ̀ tí ó wá gbàgbọ́ yẹn tó ba Islam ẹ̀ jẹ́ tí ó sì gbàgbọ́ yẹn ìsìláàmù irú ẹni bẹ́ẹ̀ yàtọ̀ fún kèfèrí àwọn tó lọ́wọ́ bá alékẹ́lá ń sọ̀rọ̀ wọn nínú al-Qur'an gbà tó lọ́wọ́ bá alékẹ́lá ń ròyìn wọn ọlọ́wọ́ bá alékẹ́lá sọ pé walladhina kafaru ọlọ́wọ́ bá ní ẹ̀rá àwọn tó ṣe kèfèrí tó sàì nígbàgbọ́ ayatamatta'un ọlọ́wọ́ bá ní wọ́n kàn gbádùn ni wọ́n sì máa gbádùn yatamatta'un wọ́n máa fẹ́ yàwó wayatamatta'un wọ́n sì máa súnmọ́ wọn yàwó wọn wọ́n máa mú wọ́n máa gbádùn ayé kàmá takulu na naam bí màálù ọlọ́ni àpéjúwe wọn ọ̀nà ẹgẹ́ kojú intanet wọ́n wọ̀n bí ajá bí màálù bí àwọn ràkómí nkẹ̀kẹ̀ intanet wọ́n wé nìyẹn tó gbé ràkómí náà ṣe pé jíjẹ náà pàtàkì lọ́dọ̀ tiẹ̀ náà mímú pàtàkì lọ́dọ̀ tiẹ̀ náà kódà bóǹgan náà ó ṣe gbọ́ bùkátà bẹ́ẹ̀ tiẹ̀ náà pàtàkì lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni báwọn kèfèrí ṣe níyẹn àwọn tó rẹ́ sí pé ẹ̀sìn ọ̀kan wọn rárá kẹ́kẹ̀ jẹ kán mú kán ka gbọ́mù kátà bẹ́ wọn nǹkan tó kàn wọ́n ní ayé nìyẹn ọ̀nà níbi àpéjúwé dà gẹ́gẹ́ bí àpéjúwé ẹran àpéjúwé dà bí àpéjúwé àwọn àdáhàn ọlọ́ni wà náàrù mọ́sùwà ni wọn wọn láwùjọ wa lónìí òun náà ni pé alámẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí náà lónìí alámẹ́rí ọ̀rọ̀ àwọn mùsùlùmí lónìí ó ti dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn kèfèrí náà kódà atúfẹ́ ilé sọpọ́rọ̀ wọn tó burú ju ọ̀rọ̀ àwọn kèfèrí lọ tó bá àwọn mùsùlùmí náà àwọn náà ti pa ẹ̀sìn wọn tì àwọn mùsùlùmí náà ti ni wọ́n tọba rẹni tí ó júwe òdodo ẹ̀sìn fún wọn ọ̀tá ni wọ́n mú ẹni bẹ́ẹ̀ pé àwọn eléyìí tí ò ní já gbádùn ayé yìí àwọn eléyìí tí ò ní gbogbo nǹkan àwọn eléyìí ọmọ ní ọ̀dá gbogbo nǹkan náà ní ẹ̀dá lọ́dọ̀ tí wọn gbogbo tá lè fi gbádùn ayé pátá òun náà ti bẹ́ gidi fún wa wọ́n wọ́n ní kwẹ́sìn ọlọ́wọ́ ba tọba tó rẹni tí ó sàlàyé ẹ̀sìn tí ó kún ẹlẹ́sìn ọlọ́wọ́ àwọn tó mú lọ́ta wọ́n sì ní ṣiṣẹ́ tó gbogbo nǹkan tó bá ti gbọ́ ẹlòmíín wá júmọ̀ àyíbí ṣe ń wa júmọ̀ àwọn ọmọ yá mọ̀ ni gbogbo wá sí tẹ́lómi ti ń gbọ́ látọjọ́ yìí nǹkan ń gbọ́ lágbọ́dànù ni wà láyé àmẹ́lú nàbí yìí wọ́n ní ti sẹ́tọ̀ láíláí wọn wallahi lazim sábẹ́ pé àwọn ìran bí tá a pé sí níbi kútùbà tòní mọ́ sọ yẹn ìran bí tá a pé sí ní mọ́sálásí tá àwọn táwọn ń gbọ́ kútùbà bí báyìí àwọn kẹ́ ń wá níwà pé àwọn fi wá mọ̀ nípa ẹ̀sìn àwọn fẹ́ lékún kí lọ́nà bá wí kílà nẹ́bí wí àwọn fẹ́ wá gbọ́dọ̀dọ̀ ẹ̀sìn àwọn kẹ́ tó lò pé jùmọ̀ àwọn mẹ́ ń yá òun ló sì súnmọ́ wa gbogbo tábá wí ọ̀wọ̀ kàwájáre àwọn sàlámà lékún àwọn kìíní bọ́rọ̀ àwọn mùsùlùmí ṣe dà lónìí nìyẹn ló fi jẹ́ sí pé kódà kìí ṣe wípé wọ́n kọ́ ẹ̀sìn nìkan kìí ṣe pé wọ́n ṣiṣẹ́ tọ́ nìkan kódà wọ́n tó ń kọ lé àwọn èèyàn tó bá fẹ́ ṣẹ̀sìn àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wọn àwọn kama rẹ̀ sí ọlọ́run bá ṣe wọ́n tún máa gbógun ti wọn wọ́n máa subhanallah subhanallah ẹ̀rí bi tárọ̀ àwọn mùsùlùmí dé lónìí débi wípé ìgbógun ti tán gbógun ti àwọn mùsùlùmí tán gbógun tàwọn ọmọ ìyá wọn ó lágbára kódà ju kẹtàwọn kèfèrí tí ń gbógun jù wọn lọ so nítorí àsìkò ẹ jẹ́ ká bá padà ẹ jẹ́ kí n sáré padà síbi ìntafẹ́ sàlàyé gẹ́gẹ́ eléyìí báyìí ọ̀rọ̀ àkọ́sọ ni a fi ti sí a fi pìrìpì ara wa a fi pèsè ẹ̀mí wa kalẹ̀ nípa pàtàkì nǹkan tá a bá kórìíra ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tó wúwo púpọ̀ jù ní ẹjọ́ kí ọ̀rọ̀ ni mẹ́rin tó wà bí báyìí mẹ́rin ṣẹ̀tìyà ni ẹnikẹ́ni kò àjọkùnrin ni o kò bá àjọbìnrin ni o kò bá àjọmọdé ni o kò bá àjàgbàlagbà ọmọdé tí mo ń sọ yẹn òun náà lẹ́ni tó ti dépò bùlú ẹni tó ti di mukallaf tó ti dẹni tá a lẹ̀sìn bọ̀ lọ́rùn àmọ́ kéèdè àgbà débi pé ọjọ́ orí ẹ̀ tí lọ́ọ̀kẹ́ púpọ̀ jù àmọ́ ti dẹni tó ẹ́ pé ẹ̀sìn ti dọ̀rin ẹ̀ lórí ẹ̀ kò àjẹrú ẹni bẹ́ẹ̀ ni kò bá sì jẹ́ bàbá àgbàlagbà tó ti hewu tí ò sí dúdú kankan lórí ẹ̀mọ́ ni ẹnikẹ́ni tó bá fi lè hétí nkẹ́kẹ́ tó bá fi lè kórìíra nkẹ́kẹ́ ṣe ayẹ òun náà wá ní nẹ́kọ́rọ̀ fi síyáki ṣẹ́rùtì ó wá ní nẹ́kọ́rọ̀ indefinite níbi ọ̀rọ̀ nígbàtà ń sọ̀rọ̀ nípa mẹ́jẹ̀mú yìí tó bá yìí sí wá bẹ́yẹn gbogbo nǹkan ló túmọ̀ sí ṣe án gbogbo nǹkan ó tóbi ní o ó kéré ní o ọjọ́ ara àkídà ní o ọjọ́ àkíkà ọ̀rọ̀ àdìsọ́kàn ló jẹ́ ní o ọ̀rọ̀ bá ti sin lọ́wọ́ bá ní o

eléyìí báyìí lójú pínlẹ̀ pé kódà àwọn kan láwọn ṣe súnà náà mórí bọ́bí nǹkan yìí ṣe pé àwọn kan mẹ́sọ́ pé àwọn ò ṣe súnà bẹ̀tà àwọn kórìíra súnà gidi gan àwọn làwọn sọ lákọ̀ọ́kọ́ pé sallallahu alaihi wasallam fàríkù ẹlẹ́gẹ̀ẹ́jì ni wà náà wà ẹ́mìlà bí i kódà ìwọ náà bá jọ ní súnà ọ̀hún tó bá ti lè hétí ẹ̀ nǹkan tí kàmá bí èmì inú wa bí gẹ́ abẹ́lẹ̀ ní rí àwọn ọmọ àwọn ọmọ àwọn ní hijab báyìí tẹ́ bá mọ ọ̀tá tẹ́lómi ń bá àwọn ọmọ tí àwọn òbí wọn lo hijab àwọn ọmọ tí bàbá wọn tí bàbá wọn tí sòkòtò bàbá wọn fò tí bàbá wọn kúnlẹ̀ tó lé kò ní kápá àti bá bàbá yẹn jà àti gbọ́ta hàn yóò àwọn ọmọkọ̀tá yẹn hàn lórí àwọn ọmọ gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe bá tó pé ẹ̀sìn ló ń kórìíra débẹ̀ ọ̀bá àmọ́ ṣiṣẹ́ tó ẹ̀sìn yẹn ó ti di kèfèrí o ó ti di kèfèrí kí ni dẹ̀rí lórí ẹ̀ kí lẹ̀rí lórí ẹ̀ ọlọ́run bá dékẹ́ sọ pé dhalika bi annahum karihu ma anzala Allah ọlọ́run bá lórí báyìí ọ̀rọ̀ wọn já sí bẹ́ẹ̀ yẹn tó sọ wọ́n di kèfèrí ni pé karihu ma anzala Allah wọ́n kó ìra nǹkan tọ́lọ́run bá dékẹ́ lásọ̀kalẹ̀ fa ahbata a'malahum ọlọ́run bá dékẹ́ lọ́wọ́ bá gbogbo iṣẹ́ wọn jẹ́ ó túnmọ̀ sí pé wọ́n náà látara báyìí ọlọ́run bá bá gbogbo sẹ́wọ̀n jẹ́ elé ló jẹ́ kó wáyé pé ẹ̀rí wà ń bí báyìí wípé gbogbo ẹnikẹ́ni tó bá kórìíra nkẹ́kẹ́ nínú kátàrí bí sallallahu alaihi wasallam ni gbogbo sẹ́rẹ̀ sì ti bàjẹ́ náà kí wá ní wọ́n gbà lérò pẹ̀lú karihu ma anzalallah ma anzalallah kí lọ́wọ́ bá àríkẹ́lá sọ̀kalẹ̀ nǹkan méjì lọ́wọ́ bá àríkẹ́lá ọlọ́run ọba àríkẹ́ lọ́sọ hadithu kalẹ̀ afá kò yẹ́lómi ẹ̀sìn òtí yẹ́lómi débi wípé àti súnnà náà ọlọ́run ọba lọ́sọ kalẹ̀ nítorí pé wọ́n mọ́ wá sí ìyàtọ̀ láàrin alukur'an àti súnnà wọ́n ní ìjẹba mú wá fún alukur'an nìkan ló tó wà láti fẹ́ gbọ́ tí a rí súnnà yẹn àwọn ọ̀fẹ́ gbọ́ lẹ́yìn lẹ́lómi lẹ́ni ní ọ̀dí anú gbàgà yóò ní kí ní jẹ́ sọ yìí Bukhari Bukhari kọ́ Bukhari ni Buhari afọ́jú Bukhari afọ́jú afọ́jú wájá lébù ẹni yóò tó mọ̀ tán Bukhari náà Imam Bukhari wọ́n yẹ́ ma sàfọ́jú Imam Bukhari ní tòótọ́ nígbà tán wà ń kékeré wọ́n fọ́ lójú wọ́n àti sí ìpò kékeré yẹn náà tọ́lọ̀ fi lójú wọn padà ìyá Imam Bukhari lọ́bẹ̀ lọ́wọ́n bá pé ah, ọmọ yìí ó ní mo fẹ́ rè mo ti fẹ́ fi yá ìwọ Ọlọ́run bá ní mo fẹ́ fi yá ẹ̀sẹ̀ rí Ọlọ́run bá ní Ọlọ́run mẹ́sà bá mi lójú ẹ̀ Ọlọ́run sì la ojú Imam Bukhari láti kékeré Imam Bukhari ò tí ìdàgbà tójú fi là kódà kọ́wá jẹ́ sí pé Imam Bukhari tiẹ̀ wá fọ́ lójú kú gan sí àrùn ní kéèyàn fọ́ lójú

alákọ̀ọ́kọ́ alukur'an ẹlẹ́ẹ̀kejì súnà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ kí lẹ̀ rí lórí ẹ̀ ọlọ́run ọba náà ló fún wa ní ìrònú alukur'an pé súnà wo lòun sọ̀kalẹ̀ kéèsì fẹ́ nu wa kéèsì àwa àyà ẹlẹ́ẹ̀kẹta títí dé ẹlẹ́ẹ̀kẹrin àyà tó ẹ̀kọ́ súnmọ́tò sí yẹn nínú sọ́tù nẹ́jìmì ọlọ́ ni wà mẹ́rin tí kò wáyé ìlhàwà ọlọ́ lánàbì tààrẹ sí kìí sọ̀rọ̀ fẹ́nú o wà mẹ́rin tí kò wáyé ìlhàwà kò ní sọ̀rọ̀ kẹ jáde báyìí kọ́ wájẹ́ sí pé láti ni gbogbo tó bá ti lè jáde lẹ́nu illa wahyun yuha àyàfi wáyìí tàbá fi rẹ́sẹ̀ sí ní mọ́ sọ ó ti mọ̀ sí pé àbí tánẹ́bí sọ́tọ̀lọ́ sáà bá ṣe àbí àbí tánẹ́bá ṣe wọ́jú ànẹ́bí tánẹ́bí ọkọ̀ ndẹ́mẹ̀ súnnà náà nìyẹn ọlọ́run bá ti ní gbogbo tánẹ́bí bá sọ wáhíù ní látọ̀dọ̀ ọlọ́run bá ó mi pé wáhíù ní súnnà náà ọlọ́run bá ní gáàjú sọ níbi iṣẹ́ rẹ̀ náà ọlọ́run bá ní rasulillahi uswatun hasana tó bá yẹ pé iṣẹ́ ànẹ́bí ọ̀yọ́ ọlọ́run bá ní ọlọ́run ní kákọ́sí rẹ̀ sọ́lọ́run ní ká mẹ́kọ́ sí jàǹdùkú ọlọ́run ní ká mẹ́kọ́ sí ẹni tí ń ṣe tó bí ọlọ́run bá nú subhanallah ẹ má máa tako súnnà náà méjèèjì lọ́lọ́wọ́n bá àdékẹ́lá sọ̀kalẹ̀ kódà fi ihtijaj níbi sísẹ̀ rí náà kùránì méjèèjì ẹgbẹ́ ni wọ́n méjèèjì ẹgbẹ́ ni wọ́n fi ihtijaj mẹ́sì mi gbọ́ níbi fífi sẹ̀rí tẹ́ ẹ bá fẹ́ sẹ̀rí tó bá wù ọ́ ní kọ́kọ́ mú súnà wá kó tó wá ní kùránì wá àwọn ẹlòmí kéwò yẹn wọ́n ni àwọn súnà yẹn kùránì ni súnà nìkan ẹgbẹ́ ló wọ́n èlò kùránì wọ́n ah, ti kí mo ń lò yìí bẹ́yàn bá ti fẹ́ jogún ogún tẹ́lẹ̀ ìtẹ̀kítẹ̀ yọ́ mọ̀ pa so ibà yìí sì bẹ́yàn bá yìí ti fẹ́ dára síyàn lọ́rùn àwọn tí èsì èsì ẹ̀nà mọ̀ wímọ̀ lẹ́sẹ̀ kùránì là ń lọ látàárọ̀ ìlà ń lọ kúnlẹ̀ àti ìsọ súnà kẹ̀kẹ́ tó ilé kùránì náà ni ó sàlàyé súnà fún wa so látara báyìí òun náà ni pé ọlọ́wọ́n bá lè kí lẹ́jọ́ pé wípé ànábì sallallahu alaihi wasallam in tó bá sọ wáhíù ni látọ̀dọ̀ ọlọ́wọ́n bá nítorí àsìkò bákan náà ọlọ́wọ́n bá lè kí lẹ́jọ́ pé wa ma atakumur rasulu

nínífẹ̀ nǹkan tọ́nà ọba àlékẹ́ lásọ̀kalẹ̀ nínú àwọn tó tóbi jù nínú ọ̀ràn ìbáadà tàbí jọ́sìn fọ́nà ọba ni so látara báyìí bákan náà nínífẹ̀ ànábì sallallahu alaihi wasallam àti súnà ànábì sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tó tóbi jù láti fi jọ́sìn fọ́nà ọba ni ìnífẹ̀ ọlọ́wọ́ bá ìnífẹ̀ ànábì sallallahu alaihi wasallam òun ni ọmọ wa jẹ́ kí òun ni ọmọ wa sàtọ́kùn wa lọ sí ibi ká nífẹ̀ẹ́ tọ́nà ọba àlékẹ́ lásọ̀kalẹ̀ àti tánẹ́bì sallallahu alaihi wasallam sọ ẹ̀dọ́kùn sọ́mbàlá káyè mu èèyàn tó lóun àmọ́ wọ́n sọ bá nẹ́bí wí ó sì ní kò sí nǹkan tọ́ka pẹ̀lú ẹ̀ ìfẹ́ ànẹ́bí tí wọ́n kọjá lórí ahán sallallahu alaihi wasallam ó wà ní ìfẹ́ ànẹ́bí ní dààmú àwọn orí ẹ̀ ní ó dàrú orí dàrú ní dààmú rẹ̀ kẹsẹ̀ bí ànẹ́bí bórí ẹ̀ máa pé innal muhibba liman ahabba muti'u bẹ́ẹ̀ bá léyẹ̀ nífẹ̀ẹ́ yẹn ọmọ tẹ̀lé ni gbogbo wọ́n bẹ̀rẹ̀ tó di ajá láwọn ẹ̀tẹ́ ìlúkú táwọn olórin ẹmọ ń gbé ẹlòmí yóò ní mẹ́rin ṣe ṣòkòtò ẹ̀ ẹlòmí ní bí ó ṣe ṣẹ̀wú ẹ̀ ẹlòmí ní kódà ẹlòmí ní bí ó ṣe ṣe nítorí pé ó fi àwọn kan àti náà kódà ẹlòmí a máa sọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ tó kó nífẹ̀ẹ́ ni báwo wà ó wà ní súnà ó wà láwọn nífẹ̀ẹ́ à nífẹ̀ẹ́ la dárùn afẹ́lẹ́ ta lékè lórí wa débi pé ọ̀pọ̀lọpọ̀ sí ẹláfẹ́ gbà tó pé irun pẹ̀lẹ̀ rẹ̀ fi járí gbà àìkú dúó tì náà ìgbésẹ̀ bí ànẹ́bì nu eré nìyọ àbí a nífẹ́ ànẹ́bì la gé ṣòkòtò bẹ́ẹ̀ bá wà àwùjọ lásán pẹ̀lú ìwòtò kò sí kìrì títí kéhùn tó lè mọ̀ ọwọ́ párìrùn àti ṣòkòtò lásán ìlú ọmọ kò sí orí wọ́n tún ti dé wọ́n ní gbọ́n tó ọfẹ́ sọ tó ti bẹ́ẹ̀ náà àyè tó ní sùúrù lórí ẹ̀ náà ẹwà láà nífẹ́ ànẹ́bì ẹ̀yìn tẹ́ wà ń pariwo sàlálà àrùn sálàm àti gbogbo dánàbí ọ̀rọ̀ yẹn pátá tẹ́ǹsì ẹ̀lẹ̀ nífẹ́ ànẹ́bì ó wà nífẹ́ ànẹ́bì ní dààmú àwọn ìdí ànẹ́bì kì í dààmú rẹ̀ yẹn

ẹ máa rí wọn máa kírun kódà ẹ lè rí tó dárun pẹ̀lú tó gbé ṣòkòtò ẹ sì máa rí tí ọmọ ṣẹ̀sìn Ọlọ́run bá tó tí báyìí sùn kórìíra ẹ̀sìn Ọlọ́run bá tó tí báyìí sùn máa kórìíra nǹkan kan bá àwọn ẹ̀sìn Ọlọ́run bá irú ẹni báyìí kò ní máa jẹ́ múmìnì tó ti pé ń ṣe torí pé ń ṣiṣẹ́ tọ́ ìtó ti pé ń ṣiṣẹ́ tó torí pé ọkàn rẹ̀ kórìíra rẹ̀ eléyà lọ́fà ló jẹ́ sí pé àwọn alìmùnàfikún àwọn alìmùnàfikì wọ́n hẹ́ẹ̀tì tọ́lọ́run bá sọ̀kalẹ̀ wọ́n sì hẹ́ẹ̀tì ànábì sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀lé ànábì tó ti bẹ́ẹ̀ wọ́n ń kírun wọ́n sì hẹ́ẹ̀tì ìrun kíkí wọ́n dárùn bẹ̀ sí wọ́n ké sòkòtò gbogbo islam pé wá tọ́ máa hàn tí a máa rí lára àti ìrọ̀gbọ́n máa ṣáà lọ mùsùlùmí lélẹ̀ yìí ń bẹ lára wọn tó ti bẹ́ẹ̀ wọn nífẹ̀ẹ́ ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ ànẹ́bí wọn sì nífẹ̀ẹ́ ọlọ́wọ̀n wọn nífẹ̀ẹ́ ànẹ́bí ẹ̀rí pé ìmọ̀ ṣiṣẹ́ tọ́ kò tí ì tó àfi kọ́kẹ́yẹ ṣe kí ni o kọ́kẹ́yẹ náà nífẹ̀ẹ́ nǹkan yẹn kọ́kẹ́yẹ náà rọ̀ ọmọ kífẹ̀ nǹkan yẹn ga lórí ẹ̀mí yẹn kẹ́mi yẹn sì máa tako so látara báyìí irú eléyìí báyìí lọ́pọ̀ láwùjọ báyìí ṣe rí tí pásítọ̀ kan bá bọ́ta lónìí tó bẹ̀rẹ̀ sí máa kọ̀ndẹ́mù ẹ̀sìn kódà ẹni tí ọ̀lẹ́sì tó nǹkan ládùúgbò yín yọ ìyàrí bí kí wọ́n kàn gbẹ́ sí wá pásọ̀ àmọ́ nígbà tí ibi tí mùnábì kí burú sí nìyẹn o àmọ́ nígbà pàyẹ pé eléyìí tó pẹ̀rẹ̀ tó kéwú náà ni o ni mùdírù lè kéwú kan ní ayọ̀bọ́ àbí mùdírù lè kéwú kan ní ìyànà pàjá kò tí yẹ yín tó wáyé pé o ní sọ̀rẹ̀ sórí àwọn ni àfẹ́sìn wọn náà ni kọ́kọ́ wà lè máa sọ tó burú ju tí pásọ̀ gẹ́ sọ lọ àwọn yóò máa rí pé mùsùlùmí pé à ah, àwọn ṣéhù wa mùdírù kìíní kan nílé kéhù kan láyọ̀bọ̀ ilé kéhù tó gbẹ̀yẹ̀ tí máa ń kéhù láyọ̀bọ̀ àwọn ẹni sọ pé kò sí ìjà bùrú ẹ̀sìn wọ́n láṣà alárúbáwá ni ẹ̀ ọ́n lẹ́sàdì àwọn ẹmọ pẹ́pọ̀ ọmọ ẹgbẹ́ mùsùlùmí lọ́sọ bẹ́ẹ̀ ẹjẹ́kùn tí è bá ṣe pé ń fi ìsìláàmù hàn kò ní ní bá ti bá lò tẹ́ẹ̀bá wọ́n sọ ní ah, ọkẹ́wútó mùdírù agẹ́gẹ́ ìwọ́kẹ́wútó subhanallah tó ìyẹ́ wípé mùdírù ayọ̀bọ́tàǹsẹ̀ ọlẹ́ mẹ́kẹ̀ kẹkẹnu kéwú ẹ́ lásúnà yánìsá annabi ìnìtàkẹ́ínà láà ìwọ́lọ́wọ́ lọ́rùn kùránì láti bẹ̀rẹ̀ lọ́pẹ̀ yìí ti ń ká yàtàkà ìnìtàkọ̀ ìtúnnà ó ní ìnìtàkẹ́ínà láà nígbà tí ó pè tíra ibùnù hijiri èyàn tó ní buhari ọ̀gbọ́n lárúbáwá ó sì ní ibùnù hijiri alasikọ̀lá ni kò sí tí ń jẹ́bẹ̀ láyé ẹnìkan tí wọ́n bínú islamu tí ń jẹ́bẹ̀ ò sí ibùnù hijiri ibùnù hajjaru ní ń bẹ èyàn tí ó mọ́ ọkọ̀ kódà ó kọ tíra kò rí pé ó kọ àfá kò rí pé ó sì ní bukhari èsè bukhari ọmọ lárúbáwá bukhari èsè ọmọ lárúbáwá tó àwọn bàbá wa kọ́lọ̀n kó sànú wa náà òun náà ni pé nínú àwọn ẹ̀rí òun náà ni pọ́lọ̀wọ̀ bá lékẹ́lá ń sọ fún wọn nípa al-munafiqun ọlọ́ni wa idha qila lahu ta'alaw ila ma anzala Allah ọlọ́ni tẹ bá pè wọn al-munafiqun pé ẹ máa bọ̀ wá síbi tọ́lọ̀wọ̀ bá lékẹ́lá sọ̀kalẹ̀ ẹjá máa tẹ̀lé وإلى ما أنزل الله والرسول tẹ́ bá ń pè wọ́n lọ síbi pé ẹ máa bọ̀ wá síbi tọ́nà wọn bá àríkẹ́lá sọ̀kalẹ̀ ẹ sì máa bọ̀ wá tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam ra'ayta al-munafiqin ọlọ́run bá ní rí ànẹ́bí wà wá rí àwọn mùnàfìtì àwọn al-munafiqun yasudduna anka sududa wọ́n máa wá gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ sududa ní kíkọ̀ fún ni tó ní agbára gidi pẹ̀lú gbogbo agbára wọn ló fi mọ̀ takò sún ànẹ́bí

wọ́n ma wá yí ọ̀rọ̀ Ọlọ́run bá wọ́n ma wá ké báwọn èèyàn lọ́nà tí Ọlọ́run bá lè ké lọ́gbà lérò náà kí lọ́ fàtà fi ń kọjú ẹ̀sìn Ọlọ́run bá torí pé nífẹ̀ẹ́ rẹ̀ ni torí pé wọ́n bá wọlé nú ẹ̀mí wọn so látara báyìí òun ló fà ló fi jẹ́ sí pé tẹ́ bá rí wọn tẹ́ rí tán iṣẹ́ kankan wọ́n tẹ́ ń ṣe láti dáàbò bẹ̀mí ara wọn àti láti dáàbò bo dúkìá ara wọn pàápàá jùlọ because wọ́n ti wọ́n pé tóun bá lè tóun bá lè di kèfèrí òun di kírísítẹ́nì àwọn fámìlì òun di sónù òun àwọn fámìlì òun sọ pé àwọn ọmọ orí mọ́ ó ṣeé ṣe àwọn ilẹ̀ tí bàbá rẹ̀ ní ní táǹkẹ̀ àwọn ilẹ̀ tí bàbá rẹ̀ ní ní oríṣiríṣi àwọn àyè ibi téèyàn ti lè ta rẹ̀ ní fifty million naira nígbà tó bá padà dówó táwọn báńkì ọmọ wa kẹ́mọ́ pélé nì fún mọ́ torí bàbá ẹlòmíì yẹn lè mọ̀ pé bàbá ẹlòmíì náà lówó tó tọ́ bẹ́ẹ̀ bàbá ẹlòmíì náà lè sọ pé kódà ó lè sọ nílọ lọ́rọ̀ tọ́nà bàbá ìgbà bá fi bá rọ́kà sí ìyẹn ni ó máa rọjú mọ́

ọlọ́run bá ní àwọn kèfèrí tí wọ́n torí pé èèyàn méjì àwọn ànà méjì la lè pín àwọn ẹ̀sìn níbi kátàkó ìtọ́nà ọba wí tánàbí sallallahu alaihi wasallam wí alákọ̀ọ́kọ́ àwọn kèfèrí ìpìlẹ̀ àwọn òtí ẹ̀ gbá wọlé aslan kò sí bẹ́ẹ̀ sí lè wí ọ̀rọ̀ ọlọ́run bá tànàbí fún wọn tó ẹ̀mí wọn lè kòkòrò wọn nígbà wọlé àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn almunafiqun àwọn ọmọ sí ìgbà táwọn gbà ṣùgbọ́n wọn máa takò níkọ̀rọ̀ ẹ̀mí wọn wa idha qila lahu ta'ala ila ma anzala Allah ọlọ́ nígbà tẹ́ bá pè wọ́n sí pé ẹ máa bọ̀ wá sí tọ́nà ọba àríkílá sọ̀kalẹ̀ kọlu hasbuna ma wajadna alayhi àbá àbá àbá alẹ́ ọlọ́ ni wọ́n mọ́ sọ fún yín pé ah, ó ti tó fún wa ní ta bá ń bàbá wa tán ṣe ṣe rí lẹ́nà bàbá wa ilà wọn mọ̀ tẹ̀lé ó ti tẹ́ wa lọ́rùn ẹ̀sìn àdádálẹ̀ ọmọ ìgbé wa ẹ̀sìn àdádálẹ̀ ìlànà wọn ti láyà nẹ́bí nígbà tá a pé ẹ̀dàkùn tawáláwá wà lẹ́yìn ẹ̀sìn tó ti gbójú ẹ bá wà ní alẹ́sìn tán ṣe láyà nẹ́bí làwọn ṣe wọ́n ń ṣẹ̀ṣẹ̀ inú àwọn àrínú ànẹ́bí àti bàbá ta ló ti dáyé pẹ́ inú ànẹ́bí àtàwọn bàbá so ẹlòmí ọwọ́ dì mọ́ nǹkan táwọn bàbá sọ gbá ẹmọ wá wípé kí yóò nìtò alájogún náà ń kàlí lọ́dọ̀ àwọn bàbá níṣẹ́ bá bàbá ti sànù káfí rọ́nà ọ̀bá wòlíìsì ni wọ́n mọ́ wípé ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah subhanallah ọlọ́ba ní tẹ́ bá ti ń pè wọ́n bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ sọ nìyẹn qalu hasbuna wa wajadna alayhi aba'ana aw law kana aba'uhum la ya'lamuna shay'a ọlọ́run ni yé ni

ọlọ́ni tí ọmọ jẹ́ gbóná àwọn mùmìnì ẹyọ kan náà ni tó pé ìnámà àdátù asrin wa kọ́sìrì irinṣẹ́ tá máa ń lò láti sọ pé ẹ̀rọ yóò kọjá bí nìkan o ọlọ́ni ọ̀rọ̀ gbóná nǹkan tẹ́ máa gbọ́ ẹ̀ ní gbọ́ gbóná mímọ̀ tí ọ̀tọ̀ fún lẹ́nu àwọn mùmìnì rẹ̀ pé ńgbà tá bá ti ń pè wọn lọ sí ni ẹ jáàlù láti dájọ́ láàrin ara wa ẹ jáàlù láti gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run bá ní àyẹ̀kúrù ìtọ́mọ̀sọ̀ ní pé àti gbọ́n lánàbí sallallahu alaihi wasallam wí àìsìsìdá láti máa tẹ̀lé ọlọ́ni wa ulaika humul muflihun ọlọ́láwọn wọ̀nyí ni wọ́n jẹni tí ó là àwọn tí ó jèrè lọ́dọ̀ ọlọ́wọ̀n bá nìyẹn ọlọ́wọ̀n bá ní kájí kó yẹ pé èyí ò lè tí jẹ́ mùmìnì fala wa rabbika la yu'minun ọlọ́lẹ́ yóò lè tí jẹ́ mùmìnì hatta yuhakkimuka fima shajara bainahum ó dìgbà tó bá tún fìrí ànábì sallallahu alaihi wasallam sí adájọ́ láàrin gbogbo tí bá wọn ẹni ẹ̀mí wọn ní kọ̀ ẹ̀mí wọn ní tako kò ní sí ìpòpò lórí ẹ̀mí wọn wọ́n mọ̀ gbà pé òdúró tó wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá náà nìyẹn ní táwọn sì lè orí rẹ̀ mẹ́ni ẹ̀ pàyù sẹ́lẹ̀ mo tẹ̀sílímà ìtumọ̀ ní pé wọn ní tako pẹ̀lú ẹ̀mí wọn wọn sì ní tó wọn sì ní máa dúró lórí ìmọ̀ tẹ̀lé súnà tó hàn nìkan kódà ẹ̀mí wọn náà rìn rẹ̀ lórí ẹ̀ ẹ̀mí wọn sì gbámú sínsín bí ṣe hàn lórí ara wọn bẹ́ẹ̀ ni ó máa hàn ìfẹ́ ànẹ́bí máa lapa lórí ẹ̀mí wọn yóò mú wá jáde lórí ara wọn so eléyìí báyìí ni gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ̀ bá ní kí lábi sàlàyé àwọn ìmòmìnú àwọn ènìyàn yìí sì takò ọlọ́run bá wọn ní takò ayé ọlọ́run wọn ní takò hadita nabi sallallahu alaihi wasallam wọn sì ní gbọ́rọ̀ nìkan galé lórí allahumma salli ala الحمد لله وكفى والصلاة والسلام على رسوله الذي اصطفى وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى أن يرث الله الأرض ومن عليها أدوك فولو با ní khutba ẹlẹ́ẹ̀kejì kí láwọn nǹkan tá mọ̀ wá rí lára yẹn ó ní láti parí kí láwọn nǹkan tá mọ̀ rí lára yẹn láti mọ̀ pé lé ìbáyìí ó kórìíra tọ́lọ̀ ọba ní gẹ́lá sọ̀kalẹ̀ ó sì kórìíra tí ànábì sallallahu alaihi wasallam gbé wá alákọ̀ọ́kọ́ òun náà ni pé kárí èèyàn kọjá sí pé ìdájọ́ tó lọ́wọ́ bá lékelá dá nípa àlámọ̀rí ẹ̀sìn kan ìdájọ́ yàn tẹ́ lọ́rùn bóyá nítorí wípé ó rí pé àwọn òyìnbó àbáwọn tí ọjẹ́ àwọn tó jẹ́ kèfèrí ọ̀yọ́nú sí nǹkan yẹn tó bá wọn kèfèrí ti ṣiṣẹ́ lára àwọn èèyàn ó ti ṣiṣẹ́ ńlá káyà àwọn èèyàn lónìí débi pé wọ́n jẹ́ kí àwọn èèyàn máa rí òfin Ọlọ́run ọba àtọ̀rọ̀ Ànábì sallallahu tọ́bá sọ fún wípé obìnrin nínú Islam ó yàtọ̀ fọ́kùnrin níbi ogún pínpín pé ìntàbá fún obìnrin ìntàbá fún ọkùnrin ìntàbá fún obìnrin ìntàbá fọ́kùnrin kan a pè sí méjì fóbìnrin túnmọ̀ ní pé ìdajì kẹta bá fún ọkùnrin òun náà láfóbìnrin àwọn èèyàn máa rí yẹn gẹ́ bí pé ah, ah, Islam ń tọ́ lámà àwọn obìnrin Islam ti sàbòjí báwọn obìnrin yẹn gbogbo wọ́n tó bá fi lé rí nínú ẹ̀mí rẹ bẹ́ẹ̀ máa kó ti ṣe kèfèrí yẹn ma ó ti tako nǹkan tọ́nà ó ti sàìyọ́nú sí nǹkan tọ́nà ọba àríkílá sọ̀kalẹ̀ tàbí tọ́ bá sọ wípé díyà ọkùnrin ó yàtọ̀ fún díyà obìnrin fún bí àpẹẹrẹ sí ẹni tó bá sí èsì pààyàn ọkùnrin lọ́pa ó ní díyà tí ó san tó jẹ́ obìnrin lọ́pa ó ní so nísìkú díyà ọkùnrin ni ó máa jẹ́ tóbìnrin ìdajì díyà ọkùnrin ni ó máa jẹ́ ni wọ́n ti yan àwọn obìnrin jẹ wọ́n tẹ̀tọ́ àwọn obìnrin lójúmọ́lẹ̀ wọ́n láwọn obìnrin ọ̀pàtàkì láwọn èèyàn máa gbé wá láwọn èèyàn sì máa fi tako islam wọ́n mọ̀ ní islam gẹ́lì pé islam ń ṣe kí ni o ó ń tẹ̀ tọ́ àwọn obìnrin lójúmọ́lẹ̀ eléyìí báyìí nínú àwọn kan tá ń polówó lórí gbogbo mídíà lásìkò táwọn yìí ni tẹ́ bá wo ni àbí lórí àwọn social media spread láwùjọ wa yìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti di kèfèrí látara wọn rí ìrònú gẹ́gẹ́ bí àwọn sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni tẹ́ bá ikpe fún yín n'inu Islam ọlọ́run bá àdékẹ́ lásẹ̀ lọ́rọ̀ yẹn fún kó gbogbo ara ẹ̀ ní wọ́n àwọn ọmọ pé à ẹ̀sí wá ń lóbìnrin fọ́nà lóbìnrin kó gbogbo ara ẹ̀ ẹwà fọ́kùnrin kó sí ara ti ẹ̀lẹ́ ẹfọ́hun ní free range ẹ confine obìnrin sínú ilé àwọn ilé wọ́n ni gbogbo ẹnikẹ́ni tí lè bá fi lè ráyè tí ó abẹ́bà ń sọ fún ẹ pé rìbá ọ̀dá èyò kí ń jẹ rìbá tẹ́tẹ́ ọ̀dá ọtí mímu ọ̀dá zina ọ̀dá oríṣi àwọn nǹkan tí ọ̀dá bẹ́ẹ̀ wọn wọ́n pé ah, ah. àfà ṣe rí ayé advance kọjá gbọ́ àwọn nǹkan tẹ́ ń sọ ẹ tá a bá jẹ rìbá lásìkò tá a wà yìí a lè survive a lè gbélé ayé nǹkan òrọ̀rùn tó bẹ́yẹ so ẹ bá ní sìn ó wà máa rí ah, àbá bá tayẹ tẹ́lẹ̀ lórí òun pé àbá bọ́wọ̀ bá mú gbóhùn olórí ọmọ mú sábàjẹ́ à iná náà ṣá bẹ́yàn bá wọlé iná ṣájú gbólọ wàláhì làbí kọ́lọ̀mà kọ́ mẹ́jẹ ká wọlé ẹnu mí o mọ̀ wá rí rí pé ẹsẹ̀ lè máa sọ pé ká mẹ́sẹ̀ kẹfẹ́ gbàgbẹ́ pé a ní ṣùríyà a ní fírídọ̀mù pátápátá láti ìkà tó bá wù wá ọlọ́wọ̀n bá bá fẹ́ ọlọ́wọ̀n bá bá máa fẹ́ tí kẹ́lù mí ọmọ ọkẹ̀ ẹwọ ẹmẹ́gbẹ́ wa o èyẹ ni ẹmẹ́gbẹ́ wa o ká mẹ́fì rúkún rúkẹ̀ ẹbẹ́ ni ká sọ̀rọ̀ láwọn ọkọ̀ wa ẹ̀ẹ́ wọ́n ni ọ̀sọ̀sọ̀ haramu wọ́n ni kò ṣe tàrọ́mù tẹ́kọ́ mọ̀ ọba náà ló ní kò sọ̀sọ́ sọ́kọ́ ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ àfàṣà tí ó mẹ́jẹ́ fẹ́ lọ rẹ̀ ó yé báyìí sí gbogbo láwọn nǹkan báyìí ìmọ̀ tẹ́ bá ti rẹ́ni tí ń takò tó bá ti lọ́wọ́ bá wí nǹkan lẹ́bí wí nǹkan tí ń takò báyìí lára àwọn nǹkan táfi mẹ́ pélé báyìí nínú àwọn tó kórìíra tọ́nà ọba ní kẹlẹ́sọ̀ kalẹ̀ ní abẹ́yẹ̀ tí ń takò ṣòkòtò abẹ́yẹ̀ tó kórìíra rúgbọ̀n tó wá bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ lómi ó tún máa sọ lórí ahọ́n ẹ̀rí mo ṣe kórùgbọ̀n hánu nìyẹn yóò wá fi wé nǹkan tí ọ̀dà subhanallah ìwọ́n tó bá ti fi wé bẹ́ẹ̀ òun pa nẹ́bí òun fa nẹ́bí náà wé nǹkan ènìyàn tó rá nẹ́bí láti jọ ó sáré àtà nẹ́bí dárùn pẹ̀ sí àbí anẹ́bí sá dárùn pẹ̀ sí àbí anẹ́bí Musa sì dá sí ó sì wọ̀n náà kùrán àbí yabna akhi la ta'khudh bi liyati wa la bi ra'si ah eso mu Harun be pe ile ọmọ ya mi ah Harun sọ fa nẹ́bí Musa jàre má gba mi run gbon mu má gba mi ni run lómi ní mọ́kù mírùn gbọ̀n oye bá ní sí pàyíwò rẹ̀ náà kùránì so yíba ní sí àbáwọn anẹ́bí ọlọ́run bá kọ́ ní ẹni so ló fi jẹ́ pé inú àwọn súnanul àmbíyà òun náà ní nǹkan yìí wà àwọn èèyàn mọ̀ wá tako bákẹ́rẹ́ inú àwọn nǹkan tá torí láwùjọ wa táwọn fi ń tako súnà tàbí tó yahudi náà sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ń dákọ kírísẹ̀nì ń dákọ jù báyìí irú sì máa ni wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n mọ̀ jáwà lálẹ́ tí wọ́n ní kí lọ́kẹ́ wọ́n pẹ̀lú kírísẹ́nì à kí ni ọ̀kàn wá pẹ̀lú kírísẹ́nì ọmọdúrà yà kùrán tọ́lọ́ bá rẹ̀kẹ́ fi sọ̀rọ̀ wọn ọmọdúrà yìí tànẹ́bí sọ́lọ́sọ́lọ́ tó fi sọ̀rọ̀ àwọn adákẹ́ lórí fasadi Islam kọ́ yẹn tẹ́ bá tí wọ́n ń sọ̀rọ̀ pé àwọn kèfèrí ò sí lójú ọ̀nà àwọn kírísẹ́nì ò sí lójú ọ̀nà àwọn yahudi ò sí lójú ọ̀nà àwọn báyìí ò sí lójú ọ̀nà èyí fún gbogbo wa mú ọ̀kẹ́ lómi pé nǹkan tí wọ́n ń sinmi wá sí àwọn àfáà ẹni ẹja rẹ̀

alọ́lọ́wọ́ bá wí à ń rípọ́ọ̀tì ọlọ́run sẹ́ ẹ̀gbọ́n táwọn wí ni aláàrín rípọ́ọ̀tì pọ́lọ́wọ́ bá wí tẹ́ ọlọ́wọ́ bá wá tẹ́rù ẹ̀ bá wí ni gbogbo láwọn nǹkan báyìí àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹlòmí ó fẹ́ fa ẹ̀sìn tú láti pìlẹ̀ gbogbo àwọn ilé ẹ̀ka sọ́ra fún wà ilá ìsìláàmù ọba jẹ́mọ̀ ẹ̀ lára abẹ́lọ́wọ́ bá ní kẹ́lọ́kọ́ bá ìsìláàmù wà jẹ́ la ilaha illallah اللهم أرنا الحق الباطل باطلا وارزقنا ولا تجعله ملتبسا علينا فنضل يا رب العالمين اللهم اجعلنا راضين غير مقبلين غير مقبلين لما انزلت يا رب العالمين برحمتك يا ارحم الراحمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ساهرا الا اهلكته ولا ساهرا الا هديته وان لم ترد له الهدايه فأسرع هلكته يا رب العالمين ولا مسحورا إلا فكفت عنه سحره برحمتك يا أرحم الراحمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر سنة والسنيين اللهم دمر أعداء السنة اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا اللهم اجعل كلمتهم هي السفلى وكلمة, وكلمة أهل السنة هي العليا برحمتك يا أرحم الراحمين أقيموا الصلاة يرحمكم الله